إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́ọ̀bá allah àtọrọ salatu fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí dánlẹ́kọ̀ọ́ alátinú alkùránul karim látinú suratul hajj aya 32 أعوذ بالله من الشيطان الرجيم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب لكم فيها منافع إلى أجل مسمى ثم محلها إلى البيت العتيق ọlọ́mọba subhanahu wa ta'ala oníwọ̀mọ̀n yóò azim ṣa'áyọ̀ allah gbogbo ẹni tí ó bá pàtàkì àwọn òfin ọlọ́mọba àwọn nǹkan tí ọlọ́mọba tó bá bára fa innaha min taqwa lára àmì ìpáyà ọlọ́mọba ni. Lara, ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bá wa sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn nǹkan tí ọlọ́run ọba tó sọ fún wa yìí èyí tó ní ṣe pẹ̀lú ilẹ̀ mímọ́ ni tó ń ṣe ilé olúwa àti àwọn àyè tó yíká bákan náà kápẹ́ ẹran ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún wa ní nǹkan pàtàkì ni ntí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ti wá bàbàrà ìmá bàbàrà rúnkẹ́ bẹ́ẹ̀ àmì ìpáyọ̀ ọlọ́run ọba ni àwọn nǹkan tí ọlọ́run ọba tó bàbàrà ká fi ọwọ́ tẹ́ńbẹ́lẹ́ mú àbí ká fi ojú kékeré wò eléyìí lára àmì ìjẹ́pò kí ọkàn ni kọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kò mọ̀ṣẹ̀ wá nípò kí àwọn nǹkan tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó bá bàbàrà ká bàbàrà rẹ̀ òun náà ni nǹkan tí ó pọ́n wálé lọ́wọ́n bá subhanahu wa ta'ala ní zálíkì gbogbo àwọn nǹkan tí a sọ fún yí bó ṣe rí nìyẹn wọ́n mọ̀ ní ọ̀hádìm ṣàá ìrọ̀lọ́ àwọn nǹkan tó jófin ọlọ́wọ́ba tọ́lọ́wọ́ba tó pàtàkì tó bá bara wọn ẹni tó bá pàtàkì àwọn nǹkan yẹn tó bá bara wọn fa iná àmì tẹ́kọ̀ọ́ kòló àmì wípé ọkàn rẹ̀ ìpáyà ọlọ́wọ́ba ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lakum fiya àwọn dábàá tí a sọ̀rọ̀ ń pa wọn fún yín àwọn àǹfààní ń bẹ ń bẹ fún yín àǹfààní kájẹ ni àǹfààní kágun ni ọlọ́wọ́n ọba ní àwọn àǹfààní yìí ń bẹ fún yín lóníranran ila ajalin musamma títí di àsìkò kan àǹfààní kágun ẹni tí ó mú ẹran dání láti madina lápẹjúwe láti fẹ́ lọ sin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní maka irú ẹni bẹ́ẹ̀ ó lè gun ẹran yìí ó lè gun rankumi yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní àǹfààní bẹ́ẹ̀ fún yín ó lè gbẹ́rù lé lórí ilá ajẹ́lẹ̀ musamman títí di àsìkò kan fún mọ̀mọ̀ hìlú ilẹ̀lbẹ̀ ti àtík dẹni bí tí ó ti lọ pa ẹran yẹn òun náà ni albaitul àtík ilé tí ó ti pẹ́ tí a mọ̀ sí alkaaba àti àwọn àyè tó sọ̀rọ̀ díẹ̀ bíi minani àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ maka gaga fúnra ìgboro maka àwọn àyè tá a ti lè pẹ́ran nìyí ọlọ́wọ́ bá ní wali kulli ummatin ja'alna mansakan fún gbogbo ìjọ àwọn tẹ́ṣíwájú rẹ̀ muhammad sallallahu alaihi wasallam ní ọlọ́wọ́ bá ní àti fún yín ní nǹkan tẹ́ fi ṣe ìjọsìn liyadhkuru smallahi ala ma razaqahum min bahimatil an'am ọlọ́run ní kí wọ́n dárúkọ ọlọ́run ọba lórí nǹkan tó ṣe wípé òun ọlọ́run ọba fún wọn min bahimatil an'am nínú àwọn dábà rankumi ni màálù ni agbo ni ọlọ́mọba subhanahu wa ta'ala ni a ti fún yín ní nǹkan tí ẹ ṣe àwọn ẹran tẹ́ dù irú ẹran wo ni bó lẹ́ ṣe dún wọn ọlọ́mọba ní fa ilahukum ilahun wahid ọba tó yẹ kẹ́ ṣe ìjọsìn fún ọba ẹyọ kan ṣoṣo ni falahu aslimu òun ni ẹ juwọ́jú sẹ́lẹ̀ fún ọba shiril mukhbitin ọlọ́ni rẹ̀ muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n bá ọ̀rọ̀ àwọn ńlẹ̀ tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba sọ fún wọn pé ìró dùnú yóò jẹ́ titi wọn alladhina idha dhukira Allah àwọn tó ṣe pé ń bá ti gbó orúkọ ọlọ́wọ́n ọba wajilat qulubuhum ọkàn ó gbọ́n rírì wasabirina ala ma asabahum àwọn tó ṣe pé ńgbà tí àdánwò kan bá kàn wọ́n wọ́n á ṣe sùúrù lórí ẹ̀ wọlùmùkíìmì sọ́lá àwọn tó máa kírun o ní àsìkò àti bó ti tọ́ àti bó ti yẹ wọ́n mi máa rọ̀zọ́ kọ̀nà ohun yóò fi kóòrù ìtawọ̀ ọlọ́run bá ta bá pèsè fún wọn nǹkan ta bá yọ̀ǹda fún wọn inú ẹ̀ wọ́n ó tún mú bẹ́ẹ̀ àwọn náà ó tún ná ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa wípé àwọn èèyàn tó ṣíwájú wánú àwọn ọmọlẹ́yìn àwọn ànábì tó ṣíwájú bẹ̀ẹ̀ látorí ànábì nú aleyhisalatu wasalam tẹ́ lórí ànábì isa aleyhisalatu wasalam bí wọ́n ṣe ṣe ìjọsìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ṣàlàyé fún wa ló fi ní wàlíkúlé ummatin gbogbo ìjọ tó kọjá ja'alna mansakan àfún wọn ní bí wọn ó ṣe ṣe ìjọsìn kagunran liyadhkuru smallahi ala ma razaqahum min bahimatil an'am àwọn kata ọlọ́wọ́ bá ta palẹ́sẹ̀ fún wọn àwọn kata yọ̀ǹda fún wọn nínú àwọn dábà kadarukọ ọlọ́wọ́ bá lè lórí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wa fa ilahukum ilahun wahidu ọba tó yẹ kí fún ẹyọ kan ṣoṣo ni kò sánábí ọlọ́run ọba kan tó wá nínú gbogbo àwọn ọlọ́run ọba tó ní kí wọ́n sin méjì àbí kan sin mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba allah òun náà ọba òun ni wọ́n pèpè sí ọ̀dọ̀ rẹ̀ òun nìkan náà ká fi ìjọsìn fún ẹni tó fún ọlọ́run ọba ó ń fún nǹkan mí lẹ́yìn allah ìwé yẹn bẹ́ẹ̀ ó ti wá orogún pẹ̀lú ọlọ́run ọba ò bá ṣe ànábì ọlọ́run ọba lẹni tó gbé ẹ̀tọ́ yìí fún ni ànábì ọlọ́run ọba kò ń ṣẹni tí ó qualify bẹ́ẹ̀ ni kò dìsáàvù kágbé ìjọsìn ọlọ́run ọba fún ká máa tí sọ ẹni tó jẹ́ wàlí ọlọ́run ọba lásán tó bá ti jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba allah òun nìkan náà ló ní à ń pín láàrin wọn àti ìkànnú àwọn ẹ̀dá rẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ìtókù náà ni àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba gbogbo ń ta bá rẹ̀ ti pè ní ẹ̀dọ́ ọlọ́run ọba kò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn wa kò bá jánábí ọlọ́run ọba kò bá jẹ́ màláìka kò bá jẹ́ ànábì míì nínú àwọn ànábì ọlọ́run ọba àbí kó jẹ́ wàlí ìkanú àwọn wàlí ọlọ́run ọba ká máa tí ì sọ igi àbí omi àbí àwọn nǹkan míì náà ọlọ́run ọba ní fa ilá hukum ọba tó yẹ kẹ́ ṣe jọ́sìn fún ìláhù wahid ìláhù ẹyọ kan ni làwọn náà fi máa ń sọ wípé láà ìláhà kò sí ìláhù kan tó lẹ́tọ̀ọ́ ká ṣe jọ́sìn fún ìlàláà àyàfi allah nìkan gbólóhùn yìí ẹni tó bá sọ ó gbọ́dọ̀ ṣiṣẹ́ tẹ̀lé ni ó gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ ni ṣùgbọ́n kí èèyàn máa sọ láìla ìlọ́lá òun náà ló tún ké pe nǹkan míì yóò ní àwọn ara wa níyà kan ni ó ní láìla ìlọ́lá òun náà ló tún gúnran fún nǹkan míì ó láwọn ni wọ́n gba ìpèsè òun ó ní láìla ìlọ́lá òun náà ló ń jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba allah ẹni tó wá ti sọ gbólóhùn láìláha ìlọ́lá ìtumọ̀ ẹ̀ ni pé ó ti acknowledge ìpè gbogbo tí àwọn èèyàn ń ṣèjọ́sìn fún èèyàn ni alùjẹ̀nú ni màláìka ni omi ni igi ni wọn dìsáàfù jọ́sìn yẹn àyàfi allah nìkan ni kí wá ní àwọn nǹkan tí a ń pè ní ìjọ́sìn òun náà ni ìgúnran ìjẹ́jẹ́ ìgbáralé na náà ètò ẹ̀ka ti rókànsí ọlọ́run ọba allah bákan ìbẹ̀rù ní ìbẹ̀rù tá nírú ẹ̀ fún ẹ̀dọ́ ọlọ́run ọba mi àyàfi allah ìfẹ́ tá a nírú ẹ̀ fún ẹ̀dọ́ ọlọ́run ọba kan àyàfi allah kíkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tí a ń pè ní ìbáadà tá ń pè ní ìjọsìn gbogbo ń tá a bá ti pè ní ìbáadà ọlọ́run ọba allah nìkan ló lẹ́tọ̀ọ́ sí ìpín láàrin ẹ̀dọ́ ọlọ́run ọba kan bó ti léwu kí ẹ̀dá yẹn kàǹkà tó ìwọ orogún pẹ̀lú ọlọ́run ọba ni so ló jẹ́ pé lára ẹbọ tó fi lágbára jùlọ ó ní kí èèyàn kó máa pa kó máa pe orúkọ ṣéwù kan àbí kó tiẹ̀ lẹ́mọ́ gbáya rẹ̀ ni àbí kó fi kọ́lé pẹ̀lá ni ẹ̀ pé àwọn ẹni ọlọ́run ni àwọn ni wọ́n ń dáàbò bo léwu fóun ẹ̀tọ́ ọlọ́run ọba ó ti gbé e fún ẹ̀dọ́ ọlọ́run ọba àbí kéèyàn máa pe alùjẹ̀nù àbí kó máa pe rọ̀wá níyà kan àbí kó tiẹ̀ sọ wípé màláìka ló ń pè gbogbo eléyìí ẹ̀bọ̀ tó fi lágbára jùlọ ni ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ́ ọlọ́run ọba ni tó ṣe pé ọgọ̀rọ̀ àwọn èèyàn míì wọ́n lè mọ́ ní kakùn fún ààrẹ èèyàn ti ń ṣe gbogbo orú àwọn nǹkan báyìí èrò wákàtí márààrún rẹ̀ kò ní dí yóò máa kírun wákàtí márààrún yóò máa gbàwẹ̀ ramadan bẹ́ẹ̀ ni yóò máa lọ hajj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó ń ṣe nǹkan kan nú àwọn nǹkan tí a mọ̀ sí ṣírkù yìí irú èèyàn bẹ́ẹ̀ gbogbo iṣẹ́ ìjọsìn tó bá ṣe òfo gbogbo ẹ̀ ọlọ́wọ́n bò ní gbà lọ́wọ́ rẹ̀ ó mọ̀ kírun ó gbáwẹ̀ ó lọ ájì tó bá fi lè ṣe ẹbọ ẹyọ kan that is ẹ̀tọ́ ọlọ́run ọba kan ó gbé fún ẹ̀dọ̀ ọlọ́run ọba kan gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ pátápátá ló fi jẹ́ pé nǹkan tí a gbọ́dọ̀ mójútó jù lọ òun náà ni ìmú ọlọ́run ọba lọ́kan ṣoṣo pẹ̀lú pé n tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ ká fi fún un ká mọ̀ pin láàrin òun àti ẹ̀dá rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá a ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà fún wa tó sọ̀rọ̀ ń pẹ́ eléyìí à ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run gbogbo àwọn nǹkan míì tá ń pè ní àwọn orólé àbáwọn àṣàlú tá ń pè láwọn àṣàlú míì tó bá ti yàtọ̀ sí nọ́mà àṣà tó ti di àṣà tó di pé à ń gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún ẹ̀dọ̀ ọlọ́run ọba à ń ṣe tutù kan ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan wọ̀nyí kó lè dúró papọ̀ pẹ̀lú islam so ẹni tí ó bá mú islam tó ń ṣe é tó tún ṣe àwọn nǹkan ẹbọ àbúlò ń ṣe àwọn orò kan àbáwọn àṣà kan tí wọ́n ń ṣe nínú ìlú ó ń pa méjèèjì papọ̀ mọ́ra wọn nú àwọn àṣà tó jẹ́ àṣà ẹbọ irú èèyàn bẹ́ẹ̀ tó bá ń ṣe é ní kọ̀rọ̀ mùnáfìkì ni ọlọ́run bá dẹ̀ ti yanjú ọ̀rọ̀ wọn pé innal munafiqina fi darkil asfali minan nar àwọn tí ìyà wọn wọ́ sí jù làwọn ọ̀ràn mùnáfìkì lára àwọn tí ìyà wọn wọ́ sí jù ìsàlẹ̀sàlẹ̀ náà làwọn ó máa wà torí pé kí ni wọ́n tan àwọn mùsùlùmí tó bá ń bẹ láàrin àwọn mùsùlùmí wọ́n ó jọ ṣe papọ̀ tó bá tún yá wọ́n ó bọ́ sáàrin àwọn ẹlẹ́bọ gbogbo àwọn ìṣe ẹbọ ni wọ́n ó jọ ṣe papọ̀ tó bá lè jẹ́ pé ó ṣe ń gbangba ta tí ò fi bò irú èèyàn bẹ́ẹ̀ kèfèrí tó fojú hàn ni ó máa ń kírun ó máa ń gbáwẹ̀ ó máa ń ṣe áàdì ó ń ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí èsì lórí yẹn òun ni wípé áàjì èrún kíkí àwẹ̀ gbígbà ó gbọ́rọ̀ dúó lórí foundation kan ni foundation yẹn náà ni atawhid ìmú ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo tí foundation yẹn ò bá ti exist gbogbo áàjì yẹn ìrọ̀n gbogbo ẹ̀ gbogbo ìrún yẹn ìrọ̀n gbogbo ẹ̀ ọlọ́wọ́n ọba ní wàlẹ́dínà káfọ́rú àwọn tí wọ́n ṣe kẹfẹ́rí pẹ̀lú ọlọ́wọ́n ọba àmàlùhùn kasarabin àwọn iṣẹ́ tán ṣe tó jẹ́ iṣẹ́ dáadáa bíi à ń pe iná lórí òun náà ni tí wọ́n ń pè ní mirage yahsabu dhuma'anu ma'an ẹni tó ń gbẹ́ngbẹ́ tó ń bẹ nínú desert tó bá wu ọ̀kan tó bá rí mirage yóò rò bomi lòun rí hatta idha ja'ahu tó bá débẹ̀ lam yajidu shay'an yóò rí pé kò ń ṣomi ilẹ̀ lásán ni ọlọ́wọ́n ọba ní wàlẹ́dìínà káfọ́rú àmàlùhùn kasarábìn bìkíyàtìn yàtsàbù zọmọ anumán hátà ìdájá ahu lámì ẹ̀jìdì òṣèyàn ọwájádàlá ìndà bí ọ̀rọ̀ ẹni tí ó ṣe kẹfẹ́rẹ́ tó ń fún ẹlòmíì ní ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba láyé ń bí bákojú ẹ̀rẹ́ ṣe rí nìyẹn tó bá dẹjọ́ ń gbé ní yóò pàdé ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba wà sán lẹ́sàn iṣẹ́ kúfúrú tó ṣe torí pé kí ni gbogbo tó ló ń kí ní irun gbogbo ẹ̀ foundation kéèyàn lọ bọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala pẹ̀lú gbogbo tó ń pè lẹ́ṣẹ̀ tí ò bá sí ṣírkù ń bẹ́ irú èèyàn bẹ́ẹ̀ yóò sì padà kúrò nùnà ṣùgbọ́n kéèyàn bọ́ ọlọ́wọ́n ọba pẹ̀lú gbogbo tó ń pè níṣẹ́ olóore òun ló ń bọ́ gbogbo àwọn èèyàn láyé àmọye náfìlà ló yàn àmọye ìtọ́rẹ àánú ló ń ṣe ṣùgbọ́n èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni ó ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run bóyá wàlí kan ló ló ń pè ní ó ń so nǹkan mi máa ara tó nígbàgbọ́ nu pé nǹkan yẹn náà ló ń protect òun lẹ́yìn ọlọ́run àbí omi kan òun ló gbára lé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́bọ ni gbogbo òun tó kí yẹn gbogbo àwẹ̀ tó gbà yẹn àwọn nǹkan tí ó wúlò fún ni sọlọ jẹ́ pé a gbọ́dọ̀ mọ wa ẹ̀sìn islam ẹ jẹ́ ká ṣe é bó ti tọ́ àti bó ti yẹ má jẹ́ kí àwọn èèyàn tẹ̀ ẹ́ pẹ̀lú àṣàlú má jẹ́ káwọn èèyàn tẹ̀ ẹ́ pẹ̀lú òrólé ipò gbogbo eléyìí ò bẹ̀sìn jẹ́ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ fún wa wọn lè gbà wá lè wájú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala torí pé kálukú ó ṣe ìṣirò iṣẹ́ rẹ̀ tó bá di jọ́ ń gbé òbí tó súnmọ́ ẹ jùlọ kò lè ràn ẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni ọmọ tó nífẹ̀ẹ́ sí jùlọ kò lè gbẹ́lẹ̀ kálukú ẹrù ẹ tó gbé tó bá dojọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́ọ̀bá ní fa ilá àhókò ọba tó yẹ kẹ́ ṣèjọ́sìn fún ìlà onwahid ọba ọ̀kan ṣoṣo ni faláwò aslimu ẹjọ́ ọdún sẹ́lẹ̀ fún ìtànpẹ̀ ní islam òun náà ni complete submission islam yìí ò tí ì jòkó dáadáa tí ò bá tí ì di wípé ó ń gbọ́ kọ́lọ́lọ́ kọ́lọ́ rọ̀sùn ọlọ́wọ́ bá sọ ànábì sọ tó dẹ̀ ju wọlé fún ẹni tí islam bá ti rinlẹ̀ lára ẹ̀ dáadáa tá bá ti ní ntọ́lọ́wọ́ bá sọ ní ìtànàbì sọ ní ó ti tán òun ṣe ni tó ṣe wípé wọ́n lọ́lọ́wọ́ bá sọ ànábì sọ a ní ẹ bọ̀tẹ̀ báwọn bàbá wa ṣe máa ń ṣe ni ọlọ́wọ́n ọba ó bú àwọn tí wọ́n máa ń sọrú ẹ̀ ní àmọ́yé ayé inú alukur'an ipe tán bá sọ fún wọn pé ẹ tẹ̀lé ń tọ́lọ́wọ́n ọba sọ ẹ tẹ̀lé ń tánàbí sọ wọn ní iná wàjádùnà àbá àná aláhùnmẹ́tì àwọn bàbá tí wọ́n ta bá wọn tán ṣe ni wà iná àlàáfàáhìm mọ́kútàdùn ọ̀nà tán tẹ̀lé àwòrẹ̀ mọ́tọ̀ ọlọ́wọ́ bá láwọn òpònú èèyàn ni ma sọ bẹ́ bó lè yàn ó ṣe pé ẹ̀ ní mùsùlùmí tí ó tún máa wù òpònú wọn lọ́wọ́ bá sọ báyìí ànábì sọ báyìí àwọn amúọ̀rọ̀ ànábì sọ́lọ́lọ́ àṣálàm àmú àgbà àṣẹgbẹ̀ adẹ̀lá àgbà pánábì wa ni lẹ́yìn ẹ̀ láwà ya gèlè làámú fìlà lálàǹṣà sàlátù fún ànábì sọ́lọ́lọ́ àṣálàm ṣùgbọ́n sọ̀rọ̀ fún ọ̀rọ̀ rẹ̀ àníkàkún fún ọ̀rọ̀ àwọn ọmọ tí èèyàn ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ nínú ìlú aláwọn bàbá wa ni wọ́n ọ̀rọ̀ wọn agbèrè lórí ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam agbèrè lórí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ayin al islam islam nada so a ní dìkẹ́yà kan wá àṣẹ́sì wa láti mọ̀ pé ṣé islam wa ṣe ó yanjú àbí ó yanjú fún ara wa gan àwọn agbọ́n mọ̀ ngbàtà bá ń gbọ́ ọlọ́wọ́n ọba sọ báyìí ní nǹkan tó clear tó bá ṣe pé yorùbá ni ẹ́ translation yan ìtumọ̀ alukur'an ní yorùbá ń bẹ haúsá ni ẹ́ translation ìtumọ̀ alukur'an ní ń bẹ translation ìtumọ̀ alukur'an ní ibo ń bẹ translation ìtumọ̀ alukur'an ní english ń bẹ èyí tí wọ́n gan fún ni ó rí ni ìpè tí ọlọ́run ọba sọ ni àbáwá wò tán tá a rí àwa ni wẹ́ báwọn bàbá wa mọ̀ṣẹ̀mọ̀ ni àbẹ́lómi à ní àfà ẹ ti sọ títí bọ̀ báwo ṣe ṣe ti wà ní wàláì àrífín ńláńlá ni kọmọ sọ fún bàbá ipe bẹ́mi ó ṣe ṣe tèmi ni nígbàtí bàbá bá wo pé bó ṣe bóun ṣe fẹ́ kọ́mọ ṣe ọmọ ní bàbá ẹsọ tí ń ni bẹ́mi ó ṣe ṣe tèmi nìyé bàbá ó fìlì pé ọmọ yẹn ni ó wù àrífín sóhun ọmọ yẹn ò rẹ̀spẹ́tì òun kí ọkọ sọ fún ìyàwó wípé mo fẹ́ kó ṣe ni? ìyàwó ní rárá ọkọ mi bẹ́ẹ̀ mi ó ṣe ṣe tèmi ni ọkọ yìí fìlì pé ìyàwó yìí respect you bó wà ní ọlọ́run ọba tó dá gbogbo wa tó ṣe wípé òun ló ní kápá gbogbo nǹkan yóò sọ fún wa wípé ẹ ṣe léyìí ó lè fún wa ní wíìlì láti sọ wípé o ò ṣe ṣùgbọ́n tó o bá ṣe ìjẹníyà ń bẹ fún ẹ tó o bá ṣe láàdá ń bẹ fún ẹ ẹni tó pèrè ẹ lẹni tó juwọ́lẹ̀ fún ọlọ́run ọba yóò wá ní èyí tí ọlọ́run ọba sọ yẹn òun ò ní ṣe ìtọ́lọ́run ọba sọ yẹn ìfẹ́ inú tòun lòun ó ṣe ìtàwọn bàbá ń sọ lòun ó ṣe èyí tí àwọn ọ̀rẹ́ ń sọ lòun ó ṣe àyìnà islam islam náà dà so islam gbólóhùn lárúbáwá ní ìtumọ̀ rẹ̀ ní submission kájúwọ́jú sẹ́lẹ̀ lọ́lọ́run bá fi ń sọ fún wa pé utkulu fi sílmì káfàtàn ọlọ́run ní ẹkó sínú islam pátápátá wọ̀lá tẹ́tẹ́rì kòtò àti ṣọ̀ìtọ́n àwọn ọ̀nà tí ṣọ̀ìtọ́n láàlẹ̀ fún yín ẹ mọ́ tẹ̀lé ìnáwó lẹ́kùn àdúwò mòbíìn ọ̀tá tó fojú hàn ní ṣọ̀ìtọ́n jẹ́ fún wa ọ̀tá tó fojú hàn ní ṣọ̀ìtọ́n jẹ́ fún yín eléyìí ni tí ọlọ́run bá sọ fún wa bóò ló ṣe fojú hàn òun náà ni pé ọlọ́run bá ní ó ṣe nǹkan báyìí ó kílẹ̀ pé tọ́lọ́run bá ní ó ṣe nìyí ṣùgbọ́n ẹ̀mí kan sọ fún ẹ wípé má ṣe nǹkan yẹn ṣe dàkejì torí pé kí ni ìdàkejì yẹn làwọn ọ̀rẹ́ rẹ nífẹ̀ẹ́ sí ìdàkejì yẹn òun làwọn èèyàn rẹ nífẹ̀ẹ́ sí so ṣaitan òun ló ń ṣiṣẹ́ yẹn ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala sọ nù àyà mi ó ní iná ṣaitan lakum àdúwùn ṣaitan ọ̀tá ló jẹ́ fún yín fàtàkìlú àdúwà ẹ̀yin náà mú lọ́ta ẹ̀ mọ́ mú lọ́rẹ̀ẹ́ innama yẹ́dùn hizbo olùyẹ̀kúrú min asábi sa'ir ọlọ́run ní àwọn pátì ṣètọ́n kò síbi tó ń kó wọn lọ inú náà ló ń kó wọn lọ ọlọ́run ọba fún wa lápẹjúwe tó clear ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bàbá wa adam alayhi salatu salam àti ìyá wa hawa ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ tó yẹ ká kẹ́kọ̀ọ́ ń ni òun náà ni pé ntọ́lọ́run ọba fẹ́ nìyí ọlọ́ni rẹ̀ adam ìwọ àti ìyàwó rẹ̀ ẹ má jẹ èso yìí ṣùgbọ́n ṣetán ó lọ bá wọn èso tọ́lọ́ bá ní ẹ má jẹ yìí kò fẹ́ kẹ́ ẹ di màláìkà ni kò fẹ́ kẹ́ ẹ máa bẹ lọ gbére ni àgbà táwọn náà gbọ́ yẹn pé kò fẹ́ káwọn di màláìkà ni kò fẹ́ káwọn máa bẹ lọ gbére ni ó di pé àwọn náà gbàtàn jẹ ó di pé àwọn méjì jẹ ṣùgbọ́n ọlọ́run dé ká kẹ́kọ̀ọ́ yẹn ọlọ́run ọba subhana wa ta'ala lé wọn kúrò nù ọgbà jẹ́nà ọlọ́run ọba lé wọn sí orílẹ̀ ayé ọlọ́wọ́ bá jẹ́ ká mọ̀ wípé wọ́n ó máa ṣe wàhálà ni lórí ilẹ̀ ayé tán wà wọ́n strọ́gù ni èyí tán jẹ oúnjẹ rọrùn nígbà tán mẹ́nu aljanna eléyìí sin ẹ̀ máa ṣe wàhálà káàkiri láti jẹ ni ọlọ́wọ́ bá wá ń pàkíyèsí wa sí eléyìí ìpè káwo tó ṣẹlẹ̀ sí bàbá wa adam alayhi salatu wa salam káwa náà kakọ́gbọ́n níbi nǹkan yẹn ṣùgbọ́n ìtọ́pọ̀lọpọ̀ kọgbọ́n bẹ́ rárá ṣètọ́nù iná ni ọ̀pọ̀lọpọ̀ sì mú ló sì mú lọ́rẹ̀ ṣètọ́nù iná lọ́pọ̀lọpọ̀ mú ní wọléwọ́de tó ṣe pé yóò máa wá yóò máa ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe léèwọ̀ yóò máa ṣe wọ́n lẹ́ṣọ̀ fún wa àwọn nǹkan tí ọlọ́run ọba tó ṣe ní ọ̀ràn yẹn fún wa àbí tí ọlọ́run bá fẹ́ ká ṣe yóò máa kó ìkórira àwọn nǹkan yẹn sínú ọkàn wa ló fi jẹ́ pé wọ́n sọ fún yẹn pé ọ̀rọ̀ yẹn ní kó kírun mọ́ kírun ṣètọ́nù ó mọ kó ìkórira èrún kíkí yóò mọ fi sínú ọkàn rẹ̀ èèwọ̀ ni mọ́ mutí mọ́ mọ́ ṣe zìnà mọ́ ṣètọ́nù ó mọ dẹkọrétì yóò mọ ẹ̀mbẹ́líṣì zìnà ṣíṣe ọtí mímu yóò mọ ẹ̀mbẹ́líṣì ẹ̀fún òun náà mọ akó sínú ṣètọ́nù kọlọ́mọ subhanahu wa ta'ala kúṣàánú wa òun ló tó jẹ́ pé ẹ̀sìn ó fẹ́ ká báwọn ẹni rere lọ́lọ́ba fi sọ yìí pé yá ẹlẹ́dìnnà àmọ́nù mo pè yín olùgbàgbọ́ ìtẹ́kùnlá ẹ̀páyọ̀ ọlọ́run ọba wọ́kùnù máa sọ́ọ̀dìkì àwọn èèyàn dáadáa àwọn ẹni rere àwọn olódodo èèyàn ni ẹ máa bá rìn torí pé yorùbá náà ń sọ wọ́n ní ẹran tí ó bá bá ajá rìn yóò jẹgbẹ́ so ẹni tí ó bá ń yóò ní positive impact àbí negative impact yóò ní lára ẹ̀ ẹni ìṣíwájú wọn a máa sọ wọn ni anil mar ila tesal wa absal qarina fakulu qarinin bil muqarani yaqtadi o fẹ́ mọ̀ pé èèyàn kan o ní láti máa bèrè pé ẹjọ́ kí lè lè sọ́n pa alágbájá yìí wà wọn tó ń bá rìn tó bá ti mọ̀ wọn tó ń bá rìn irú èèyàn tóun náà jẹ́ nìyẹn ẹni tó lóun ọmọtí tó ń bá ọmọtí rìn ìrọ ló ń pa ó lè mọ́ ọmọ mú ṣojú yín yóò mọ̀ mú lẹ́yìn ẹni tó ń bá àwọn onísìnà ṣọ̀rẹ́ tó lówó kìí ṣe sìnà ìrọ̀ ló ń pa yóò mọ̀ ṣe lẹ́yìn bẹ́ẹ̀ lẹni tó ń bẹ́ ẹlẹ́bọ rìn tó ṣe yípo lóhun ń ṣe bọ ìrọ̀ ló ń pa anil mar ila tesal wa absor karina fọkùlù karina bílmù karani so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì ọlọ́run bá ní fa ilá hukum ilá ònù wáhídù ọlọ́run tó yẹ kẹ́ ẹ ṣèjọ́sìn fún ẹyọ ọ̀kan ni kò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta a gbọ́dọ̀ mú ìròyìn ọlọ́run ọba àbí ẹ̀tọ́ rẹ̀ kábi fún ẹ̀dọ̀ ọlọ́run ọba lọ́sẹ̀ tó kọjá aka wa ọlọ́run ọba ń sọ̀rọ̀ ń pa àwọn nasọ́ra ó ní ìtàkàdù àbárahùn wàrúbánahùn àrùbábàmí dúnilá àwọn àfa wọn sọ wọn di ọlọ́run ó lè ṣe ń sọ àfa àdọ́lọ́run òní pé àfáà tó ń sọ fún ẹni tó takò ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ó wá ní ẹ kò sí méjì náà la lè ṣe àwọn àfáà náà ni ìwọ gan fúnra ẹ mọ̀ pé tábà sọ fún ẹ takò ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ṣùgbọ́n ó sọ pé kí ni a lè ṣe àwọn àfáà náà ni that is àfáà tó ọlọ́wọ́ bá ọjọ́ wọ̀ ní kọ́ fútin ìmú wọn lọ́lọ́wọ́ bá lélẹ́yìí ìtàkàtò àbára ọmọ ọba náà àwọn àfáà tó ń ní arbab wọ́n bí wọ́n sí ipò aṣòfin lẹ́ni tí ó ma ṣòfin tó takótọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ní min duni Allah wọ́n fi Allah lẹ̀ wal masih abna maryam kò ń ṣe àwọn àfa àwọn nìkan kódà masih ọmọ maryam wọ́n tún gbé òun náà sí ipò ọlọ́run ọ̀nà tó fi gbóhùn sí ipò ọlọ́run tí masih bá sọ fún wọn ó yẹ ká tẹ̀lé torí pé òun sọ fún wọn tí ọlọ́run ọba sọ. So ṣùgbọ́n a wá gbé òun náà sí ipò ọlọ́run ẹ̀tọ́ tó yẹ kán fún ọlọ́run ọba wọn darí ẹ̀ sọ́dọ̀ ọmọ sí àwọn àfa ọ̀rọ̀ táfà bá sọ fún wọn ká nípa ọ̀rọ̀ tí àwọn ànábì sọ táwọn àfa ń sọ ni kò sí problem bẹ́yẹn iṣẹ́ olóore ni ṣùgbọ́n àfa ń sọ nǹkan tó tako tó ń bẹ́ẹ̀ nu alukur'an lápẹjúwe afa sɔn tó ta tó n bɛ n'ɔrɔ anabi wa muhammad sallallahu alaihi wa sallam awa ni àwọn afa wa náà ni wọn sọlẹ lomi fi sọ táfà àwọn ó bá wọná kó náà wọná pẹ̀lú ẹ lẹ́fù ibi tó gbé àfa rẹ̀ sí nìyẹn nínú islam kò sírù nǹkan bẹ́ẹ̀ kò sí àfa kan tó ṣe pé a gbé sí ipò ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba dá dúró ní a gbọ́dọ̀ gbé ànábì ọlọ́run ọba kan sí ipò rẹ̀ bẹ́ẹ̀ la gbọ́dọ̀ gbé àfa kan sí ipò ọlọ́run ọba àfọwọ́ṣe wá sí fún wa pẹ̀lú qala Allahu qala rasul ntọ́lọ́run ọba sọ ní àlàyé tánàbí ṣe ní ṣùgbọ́n kó máa sọ fún wa ipò náà lè gbé òfin kan kalẹ̀ kò sí àfáà tó lè gbé òfin kalẹ̀ kò sí àfáà tó lè gbé òfin kalẹ̀ ìtàkàdù àbára ọmọbáná àrbában min dunillah ní kan sí ìlàhù ẹyọ kan náà ni ó ní ta gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ń sọ fún wa nínú àyà yìí náà ipe fa ìlà òkú ọlọ́run tó yẹ kẹ́ẹ̀sìn ìlà ònùwà àhídùnù ọlọ́run ẹ̀yọ̀ kan ṣoṣo ni wà máa wúmi rú ọlọ́run bá ní àpá wọn láṣẹ ìlà lìyà àbúdù ìlà hanu àhídà ọlọ́run kan ṣoṣo la ní kan sìn láìlà ìlàhù kò sí ìlàhù kan tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún ìlàhù àyàfọ̀ òun nìkan subhanahu amma yushrikun ọlọ́run ló mọ kangakanga kúrò níbi tí àwọn èèyàn papọ̀ mú ta ló ń jẹ́ àfa níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala táfó máa sọ fún wa ká ṣe nǹkan tó ṣe pé ó takùtọ̀ ọlọ́run ọba ẹni tó máa sọ fún wa ká ṣe in tó takùtọ̀ ọlọ́run ọba fọwọ́ hútùn olùkọjá àlà àwa tá a mú lẹ́ni tá a máa tẹ̀lé ń tẹ̀lé afọ́jú náà olùkọjá làlà àwa méjèèjì ló fi jẹ́ pé àwọn àfa agbọ́dọ̀ gbé wọn sí ipò wọn a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n kọjá ipò wọn an inch torí ìjẹ́ kan kọjá ipò wọn an inch nìyí ó lè jẹ́ pé kí ni alọ́ ń gbé wọn sí ipò ànábì ọlọ́run ó lè jẹ́ pé kí ni alọ́ ń gbé wọn sí ipò ọlọ́run ọba ẹni tó bá dẹ̀ gbé àfa kan tó gbé sí ipò ànábì ọlọ́run ọba faqad kafar ó di kẹfẹ́rí ẹni tó gbé àfa kan sí ipò ọlọ́wọ́n ọba fàkọ̀tíkàfà ó di kẹfẹ́rí jama ìtàn sọ fún wa ni wípé ìjẹ́ ọ̀kan ṣoṣo allah nǹkan tá a gbọ́dọ̀ maintain ni ibi tí ìmọ̀nà wa àti ọlá wa ibi tó ń bẹ nìyẹn ìmọ̀ maintain ìlà wahid ọlọ́run kan ṣoṣo aburú ńlá ló jẹ́ bẹ́ẹ̀ ni ègbé ló jẹ́ fún ẹni tó ṣe wípé bá ń ṣe ọlọ́ọ̀bá ni falahu aslimu òun ni ẹ ṣe ìsìláàmù fún falahu aslimu òun ni ẹ ṣe ìsìláàmù fún ọlọ́ọ̀bá dẹ̀ sọ fún àwọn nǹkan tó ó ń bẹnú ìsìláàmù ó ní inna dina indala islam ẹ̀sìn tó ń wọ́n ọlọ́ọ̀bá tó yọnu sí òun náà ni al-islam submission fọlọ́ọ̀bá ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa ń yàtọ̀ rí gẹ́rẹ́ al-islam dina ẹni tó bá tún lọ wá nǹkan mi lẹ́yìn submission fún ọlọ́run ọba gẹ́gẹ́ bí tí ó ṣe lẹ́sìn fala yuqbala minhu ọlọ́run láà nígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá rí john gbende alkiyama lára àwọn ẹni òfò ni ó mọ ẹbẹ jama ọ̀rọ̀ clear fún wa ní alukurani ó tó fún wa fẹni tó bá nílà akáyì ṣùgbọ́n èèyàn díẹ̀ náà ló nílà akáyì lọ́lọ́run bá fi sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ipe wa intuti aksara man fil ard tó bá ń tẹ̀lé èyí tó pọ̀ jù kò sọ ipe tó bá ń tẹ̀lé ìdajì àwọn tó ń bẹ lórí rẹ̀ ó ní aksara man fil ard èyí tó pọ̀ jù náà tó ń bẹ lórí rẹ̀ ni yòdínlù kan sabilillah wọ́n sọ ẹnu ni ó olóòjẹ́pẹ́ ni tó jẹ́ àfà tó ń jíṣẹ́ tí àwọn ànábì ọlọ́wọ́n bá tí wọ́n fi kalẹ̀ kò gbọ́dọ̀ mọ́ wo bo ni majority àwọn èèyàn lọ àfọ ò gbọdọ̀ jẹ́ àfa àwọn èèyàn ó gbọdọ̀ jẹ́ kí ni àfa ẹ̀sìn ọlọ́run ni àfẹ́sìn ọlọ́run ni ó sọ ní táwọn èèyàn ò fẹ́ gbọ́ torí pé ọmọ ènìyàn kórìíra òdodo àfẹ́sìn ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá jẹ́ àfa èèyàn tó jẹ́ àfa aráàlú tó jẹ́ àfa àdúgbò ní táwọn èèyàn fẹ́ gbọ́ ni ó mọ̀ sọ ẹni tó bá rẹ̀ ti ń sọ ní táwọn èèyàn fẹ́ gbọ́ ó túmọ̀ sí pé yóò mọ bí ọlọ́run ọba nínú ẹni tó bá dẹ̀ sọ táwọn èèyàn gbọ́ tó fẹ́ tó fẹ́ gbọ́ àwọn èèyàn yìí ó padà ní kórìíra fún un so ló jẹ́ pé èèyàn gbọ́dọ̀ jẹ́ àfa ẹ̀sìn ni kò ń ṣe àfa àwọn èèyàn bẹ́ẹ̀ ni kò ń ṣe àfa àjọba àfa àjọba òun lẹ́ni tó ṣe pé ní tíjọba fẹ́ gbọ́ ni ó mọ̀ sọ àfa àwọn èèyàn lẹ́ni tó ṣe pé ní táwọn èèyàn fẹ́ gbọ́ ni ó mọ̀ sọ àfa àgbọ̀rọ̀ jẹ́ni tí ó wà neutral ni kọ́lá lọ́ kọ́lá rasul ìtọ́lọ̀ ń sọ ni ìtànàbí sọ ni tó bá yẹ pé ìjọba ló bá wí kíjọba tún rẹ̀ ṣe náà láì ní máa bújọba ṣùgbọ́n tó yẹ kó sọ yóò sọ èyí tó bá yẹ káwọn èèyàn náà gbọ́ yóò sọ ti wọn fún èyí tó jẹ́ tara títí ẹ̀ yóò sọ fúnra rẹ̀ yóò tún rẹ̀ ṣe eléyìí ni iṣẹ́ àwọn àfẹ́sìn so n tá n pè ní islam lélẹ́yìí ká juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ni fọ́láwù aslimu òun ni ẹ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọba shiril mukbiti àwọn tí wọ́n bá juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́ba sọ fún wọn pé ọ̀rọ̀ ń ó dayọ̀ ẹni tó bá ń ṣe islam láti tó juwọ́jú sẹ́lẹ̀ fún òfin ọlọ́wọ́n bá àwọn aláìní làákàyè wọn á lọ dẹ̀ ni wọn á ní alákatakítí ni kò sí nǹkan tí wọn ní pé tán ṣùgbọ́n jẹ̀mọ́ reality ni pé kò sẹ́ni tí ó ń ṣàlá kàtàkì tinú wa ẹni tó juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run ọba tán bá pòun lálá kàtàkì tí tó dẹ̀ ń dìfẹ́ǹdì rẹ̀ ìpọ́lọ́run ló yẹ ká sìn òun ló yẹ ká juwọ́jú sẹ́lẹ̀ fún òfin rẹ̀ ẹni tí òun ò juwọ́jú sẹ́lẹ̀ fún òfin ọlọ́run ọba tóun náà juwọ́jú sẹ́lẹ̀ fún ìfẹ́nu rẹ̀ àbí àṣàlú ẹ jẹ́ kóun náà dìfẹ́ǹdì titi ẹ̀ téèyàn kan bá rí yín nísìn wípé ẹ dúró déédéé tóun ò dẹ̀ dúró bẹ́yìn ṣe dúró déédéé ẹ dúró déédéé ń bí òfin ọlọ́run bá yóò ní kórira fún yín ṣùgbọ́n òun gangan fúnra ẹ̀ ní ó ní tó ń pèpè sí tó ṣe wípé àwọn nǹkan ẹ̀ ní kò sí tí ò lè fi pèpè síbẹ̀ tó bá ṣe pé kó bu yín kó pè é lórúkọ tí ó dá òun ní èpèpè sí tó jẹ́ bìlíìfù tiẹ̀ yóò bu yín aláwọn tí wọ́n lajú àwọn tí ó ṣe kíní ṣe pé iná ilẹ̀ sọ pé freedom wà ní ṣùgbọ́n tó ní freedom of religion wà ní kí ló tó ń bu freedom tóun ní ló ń lò yẹn ṣùgbọ́n torí pé kò bá nǹkan tí wọ́n fẹ́ wọ́n bú òun òrẹ̀lúwò kí n ṣe alákatakítí ni kò sí ẹni tí ó kì í ṣe alákatakítí kálukú ó mọ pèpè síbi nǹkan tó ṣe wípé oníbìlíìfù ni ẹni tí ó bá dẹ̀ ti ṣí ẹ̀ bìlíìfù yẹn nìyí gbogbo tó bá ní lágbára ní èèmọ̀ lu against ẹ̀ bọ́mọ ènìyàn ṣe rí nìyẹn èèyàn kan lè fẹ́ ṣe kí ni kó fẹ́ kun tiẹ̀ lọ́dà fún wa ṣùgbọ́n mo mọ̀ dájú ẹni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́run ọba a lè fi wẹ́ni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún èèyàn a lè fi wẹ́ni tó juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ nísìnyẹn kan a sọ fún wa a ní homosexuality ó wà permissible abalọ sáwọn ìlú west àmọ́yé ìjọba ìlú wọn náà gba homosexuality náà gba aláyé ni wọ́n gba lesbianism ni wọ́n gba aláyé náà gba abortion láyé ìwọ tó wá wọ́n sọ yí pé homosexuality ò da wọ́n á ní kí ni òun tako òfin ìlú àwọn ni wọ́n sọ fún ẹ ò lè fẹ́yàwó méjì tó bá fẹ́yàwó méjì o lẹ́wọ̀n ẹ̀dẹ̀ láwọn èèyàn ní freedom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan tán gbé kalẹ̀ lófin titi wọn ló ń jẹ́ pé ayé tá wà yìí nìyí kálukú náà ni yóò wà crazy ń pa nǹkan tó bá níbi léwu àwọn kan láwọn human rights activists wọ́n ń pèpè síbi nǹkan kan tó wù àwọn ni tó ṣe pé kò sí nǹkan tán lè fi so ẹni tó bá ń ta tó bá ń takò àwọn nǹkan wọ̀nyẹn kò sí tán lè fi sọ lẹ́nu ṣùgbọ́n at the same time ẹ̀yin náà lẹ ní freedom wà ní ṣùgbọ́n àwọn ògbà yẹn ìtawà ń sọ òun ni wípé ọlọ́run ọba allah falahu aslimu òun ni ẹ juwọ́jú sọ́lẹ̀ fún wọ́n juwọ́jú sọ́lẹ̀ fún ìfẹ́nu ààrẹ nígbàtí ìfẹ́nu ààrẹ bá takùtọ̀ ọlọ́run ọba má juwọ́jú sẹ́lẹ̀ fún èyàn ẹgbẹ́ rẹ nígbàtí ń tẹ́yìn ẹgbẹ́ rẹ bá ń sọ tó bá takùtọ̀ ọlọ́run ọba allah èyàn ẹgbẹ́ òun kọ́ ló dẹ ọlọ́run ọba òun náà wá sáyé ìjọkan ni ìjọkan ni ó lè kúrò ń bẹ so bó o ni o ṣe tẹríba fún tó ń sọ ṣùgbọ́n ò ní tẹríba fún nǹkan tí ọlọ́run ọba tó ní ayé tó dáyé tó níwọ tó dómi tó dági tó dá gbogbo nǹkan ò ní lè tẹríba fún ẹni tí ó ń sọ yẹn òun ó máa ṣe kí ni yóò máa takuwọ túwọ níbi ilé ìfúnnu ọlọ́run allah èmi àti yẹn kan àjọ ń sọ̀rọ̀ ní àjì tó lọ yìí ó wá ń sọ ní ní west tó bá fẹ́ káwọn èèyàn gba islam ó ní láti mọ owó islam from the scientific uh, perspective wàdí kan mọ̀ àwọn nǹkan tí sáyẹ́nsì tó fi rinlẹ̀ àwọn kan báyìí islam support yẹ mo ní ẹ̀mọ́ eh, ní tẹ́ ń ṣe yẹn ní tẹ́ o ní wípé ó subjecti òfin ọlọ́run ọba fún nǹkan tí àwọn èèyàn kan láwọn discover scientific uh, facts now question yìí pé nǹkan pé ní scientific facts yẹn ni ṣé facts náà làwọn ẹ̀kàn yẹn main látijọ́ yìí ṣé àti ìráwọn nǹkan míì tán ti tún wá tán ti gbá àwọn nǹkan tẹ́ ń pè ní facts ìdànù so mo ní so in tó àṣẹ ń sin ni pé in tó bá jófin ọlọ́wọ́n bá ní ó ní láti present yẹ fún àwọn èèyàn kan lè ba àgbà islam yẹn ni wàá present yẹ fún wọn pẹ̀lú nǹkan tó ṣe gbóǹgan fún ẹ wà subject to change torí pé n tó ń pè scientific facts nísìn nǹkan tí o lè mọ́ lè rí proof ni mo wá fún lápẹjúwe mo ní darwinism tó lọ́mọ ènìyàn evolve wá láti ara ànẹ̀kí mo ní so tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ preach islam fún ẹni tó jẹ́ darwinist ní ìsìn mo ní láti jẹ́ kó mọ̀ ó ti ń sìn nǹkan àyà tó sọ wípé evolve wá látara ìnẹ̀kí nìyí mo ní láti fún un láyà yẹn àdìsí tó sọ so that kó lè bá àgbà islam à ń rí dínkù islam nìyẹn torí pọ̀ nǹkan fúnra ẹ̀ tó bìlíìfù nínú tíọ́rì yẹn ní tí n bá ní kó wá prúfù ẹ̀ fún mi kò lè prúfù ẹ̀ ẹni tó gbọ́dẹ̀ ní darwinist kásìtì ẹ̀ dáa nísìn pé prúfù darwinism fún mi kò lè rí prúfù ni in tí ó máa sọ fún mi náà ni wípé kí ni charles darwin sọ charles darwin sọ náà ni a máa sọ ó túmọ̀ sí pé kí ni ó gán fúnra wà crazy nípa nǹkan tó ń sọ yẹn tí ò dẹ̀ lè prúfù náà tẹ́mi bá wá sọ yí mo wà kírísì ń pa nǹkan tí ọlọ́run ọba sọ èwo ló jura wọn lọ́nu méjèèjì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inú àwọn nǹkan tí àwọn èèyàn ó fẹ́ máa ṣe ló fi jẹ́ pé faláwo aslimu ọlọ́run bá ní ká juwọ́ ju sẹ́lẹ̀ fún ìkànnà àwọn ọ̀rẹ́ wa ń sọ fún wa ní nǹkan bí ká sọ pé bí àná àbí nǹkan kan ó ń sọ ó ní nínú ìdílé àwọn táwọn bá ń ṣe àwọn mítí nìkan so torí pé wọn ò kì í tẹ̀ kí wọn níjòkó ní mítìnì yẹn wá pé wọn àwọn àgbààgbà bẹ̀ wípé òun ṣàpọ́nlé àwọn àgbàlagbà ìwà àbàjẹ́ lélẹ́yìn nǹkan kan mọ́ra wọn ó lọ́ wọn sọ fún wọn wípé ẹ mọ́ bínú o ẹ mọ̀ pé àfáà ni mí n tí òun wò pé ẹ̀bá kọ́kọ́ ṣe ni pé kẹ́ ẹ ti ẹ̀ béèrè pé arígbó kì í tẹ̀ fún wa kí ló fà tó kì í fi ń tẹ̀ fún wa ṣẹ́sìn ló sọ bẹ́ẹ̀ ni tó bá ṣe pẹ́sìn ló sọ òun á ṣàlàyé fún yín ṣùgbọ́n sí ẹ atákun kátẹ̀wá gbà pé wà tí ó da ni ṣùgbọ́n láàrin yín tá a wà yìí láàrin wà yìí èmi nìkan kọ́ mò ń ṣe tí ó da o àwọn mí náà ń ṣe tí ó da láàrin wa ń bí wọ́n ní bàbá kan wá ní pé bẹ́ẹ̀ ni lágbájá òun mọ́ ń ṣe ó mọ́ mu tí ń tiẹ̀ òun ní à kò ń ṣe ẹnìkan ẹlòmínà ṣe ń ṣe nǹkan tí ó da ọ ní ẹ lágbájá wo mọ̀ ṣe zìnà tiẹ̀ àkóńṣe yẹn nìkan so ìjọ wo ni ẹ wá bá lágbájá wí nítorí pé ó ń mutí ìjọ wo lẹ bá lágbájá wí nítorí pé kí ni nítorí pé ó ń ṣe zìnà àbí wà tó dá ni so ṣe pé tòun nìkan lẹ dáyọ èyí tó ń ṣe ọlọ́run ọba ló pàṣẹ rẹ̀ ẹni tó ń mutí ọlọ́run ọba ní kò gbọ́dọ̀ mutí ẹni tó ń ṣe zìnà ọlọ́run ọba ní kò mọ̀ ṣe zìnà ṣùgbọ́n ẹ dákẹ́ lórí yẹn ṣùgbọ́n èyí ìyẹn lẹ ń kọ́ndẹ́mù òun fún ni wàrà sí tẹ́ ń kọ́ndẹ́mù òun fún gangan lọ́lọ́wọ́ bá ní ká mọ́ ṣe fún yẹn kankan ni ó ní gbogbo wa dákẹ́ ṣùgbọ́n dídákẹ́ tán dákẹ́ kò ń ṣe pé dídákẹ́ ẹni tó ju wọ́lẹ̀ kọ́ dídákẹ́ pé ẹṣẹ́ filẹ̀ oníwàhálà lọ́mọ ẹ bá sọ nísìnyí ó sọ mi ṣùgbọ́n ẹni tó bá gbọ́ fọ́lá aslimu ọlọ́run bá ní ẹ juwọ́jú sẹ́lẹ̀ fún yóò juwọ́jú sẹ́lẹ̀ ẹni tí ń ta bá bàbàrà ẹ ó yẹ kó ṣe lé fún yẹ kó ṣe lé fún tó bá ti gbọ́ ọba ní kò da gba pé kò da náà ni simple ẹ kò yẹ kó mọ ṣerú nǹkan báyìí ó takò àṣà wa tó bá ti gbọ́ pé nǹkan tí olótakò àṣà yìnyẹn lọ́lọ́wọ́ ọba béèrè fún jù ọ lẹ̀ ìtànpẹ̀ ní islam nìyẹn ọlọ́ni fàláwọ̀rọ̀ bíkà ọlọ́ni mo fi ọlọ́wọ́ ọba rẹ̀ muhammad bura hakimu kàfìmọ̀ ṣọ́jọ́ra bẹ́ẹ̀ náà ìtò bá ń lọ láàrin wọn tán wọ́n á fún ẹ lẹ́jọ́ dá sọ́mọ́ la yajidu fi anfusihim harajan mimma qadayt nítorí bá ti wá dá lẹ́jọ́ fún wọn wọ́n ní ní nǹkan kan against ẹ̀ káwọ́ lẹ́bùn yẹn wọ́n ní ní nǹkan kan against ẹ̀ wa yusallimu taslima wọ́n á dẹ̀ juwọ́jú sẹ́lẹ̀ so jama aya yìí aya tó pàtàkì ni fa ilahukum ilahun wahid ọba tó yẹ kẹ́ ẹ ṣèjọ́sìn fún tó yẹ kẹ́ ẹ képe tó yẹ kẹ́ ẹ gúnran fún tó yẹ kẹ́ ẹ tẹ̀lé afọ́jú ọlọ́run ẹyọ kan ṣoṣo náà ni kò pé méjì bẹ́ẹ̀ ni kò pé mẹ́ta fọláwù ọ̀sìlímù òun ni ẹ juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún bọ́bá ṣeré mọ́kùnbìtín àwọn tó bá juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún wọn ní ròdùnú jẹ́ ká mọ̀ pé wọ́n ń ṣọ́dẹ̀ jẹ́ ká mọ̀ pé wọ́n ponú àwọn èèyàn ni wọ́n ń wò wọ́n ló ponú àwọn òponú ló wò wọ́n ló ponú ṣùgbọ́n wájú ọlọ́wọ́n bá àwọn èèyàn rẹ̀ àwọn ẹni dáadáa nu àwọn tó ń ṣiṣẹ́ fún alkiyama wọn ni abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣe wá ní mùsùlùmí gidi kọ́lọ́n bá subhanahu wa ta'ala kí ó yà wá yẹ ẹbọ àti gbogbo àwọn nǹkan tí ó lídi sí kọ́lọ́n bá subhanahu wa ta'ala kí ó fi ẹsẹ̀ ní pàpọ̀ àyìn lẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu